أعوذ بالله من الشيطان الرجيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي شفاءة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين أواجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد نوح وزادكم في الخلق بسطة fásitìkùrú àlá àlọ́ọ̀hì làálàkún tó fẹ́lẹ̀ hó. kọlu àjí ìtànà lìnà abúdà lọ́ha wàhádàhù wànádàwọ̀ máa kánà yá abúdù àbá una fàátìnà bímọ tàìdùnà. فأتنا بما تعدنا إن كنت من الصادقين قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا بمؤمنين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارزقنا بتلاوة كتابك على وجه الذي يرضيك عنا آمين واهدنا به سبل السلام آمين وأخرجنا به من الظلمات إلى النور واجعله حجة لنا لا علينا يا رب العالمين اللهم ارفع لنا به الدرجات امين وانقذنا به من الدركات امين وكفر عنا به سيئات واغفر لنا ولوالدينا ولجميع المسلمين اللهم ارزقنا إقامة لفظه ومعناه وحفظ حدوده ورعاية حرمته اللهم اجعلنا من الراسخين في العلم المؤمنين بمحكمه ومتشابهه وتصديقا بأخباره وتنفيذا لأحكامه اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تقل في الأرض في أرض الله ولا تمسوها بسوء فياخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تأثوا في الأرض مفسدين قال الملأ الذين استكبروا أعوذ بالله من الشيطان الرجيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين وأنا لكم ناصح أمين bìdíkìríkà yá màwúlá àlewàrà nàtànà àmú. nàtànà àmú. wàkọ́dé kábà káwọ́mù ànsẹ̀bìlì kàkọ́dé àmú. wàkọ́dé kábà káwọ́mù ànsẹ̀bìlì kàkọ́dé àmú. ọlọ́wọ́ ọba adúpọ̀ lọ́dọ̀ rẹ. bìdíkìríkà yá màwúlá àlewàrà nàtànà àmú. ọlọ́wọ́ adúpẹ́. látara àánú rẹ̀ lórí wa. bìdíkìrì kẹyà bọlá ìwọrọ látàná àmọ. ó wa tí ń rí gbádùn ẹ̀ àánú ìdẹ̀rẹ̀ ó rí síbi ìrántí ọlọ́run ọlọ́run àdúpọ̀ وقد خاب عن سبيلك قد عموا وقد خاب قوم عن سبيلك قد عموا. gbogbo ẹni ẹsẹ̀ kó ọ̀nà àrí ọlọ́run ọwọ́ ẹni náà mà balẹ̀. wọ́kọ́dẹ́ kọ́ bàkọ́ ọmọ àǹsàbílẹ̀ kàkọ́dẹ́ ọba tí jẹ́ àwọn kó o lójú ọ̀nà rẹ ọlọ́run ọlọ́run àdúpẹ́. alhamdulilah. àwa àlékún ìkẹ́ àtọ̀là fún aṣáájú ẹ̀dá wa muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá. sàlámù ni àlànúrì lẹ́bí jà bílùdà. سلام على البدر المسمى محمدا ọlọ́run kọ́ máa bá síwájú ẹ̀dá ẹni tó mú ọ̀nà àmà tó mú dé wá bá wa sálámù nàlá. bàdìrí musamma muhammadu sálámù nàlá bàdìrí musamma muhammadu. abẹ́lọ́run fún gbogbo àwọn tí wọ́n ṣe yìí kù àwọn ni ọlọ́run ní àtàrà wọn ní ọ̀nà àmà gbogbo ohun tí ń ṣe ìkẹ́ àti àánú rẹ mọ́sálá ìbánisẹ́ fún ọ. àmín. ọlọ́run arawọ́ sí ọ. àbíọ́ ìwọ nìkan ló nímọ̀ jù kò sẹ́ni tó mọ̀ tó ọ nítorí ọlọ́run bá fẹ́ fi mẹ̀dá ni ìwọ náà ni alámàlì insan máàlámù yálà. alámàlì insan máàlámù yálà. nítorí ọmọ èèyàn ọmọ ìwọ ló fi mọ́ etí anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. alayhi wa sallam. tí ó mà ìrí ọlọ́run ọba ló fi mọ́ àwa arawọ́ sí ọlọ́run mọ́sálàyé fi màmá wa náà. amina. ó fi mọ́ débi wípé kọ̀rẹ́ ni kọ́ńkẹ́ ó láfààfin ní ìmáàmù madrasa tí ń tààzìlù àlìmùhà. وما قرأ كتبا منها ولا كتبا وما قرأ كتبا منها ولا كتبا إمام مدرستي إمام مدرستي تنزيل عالمها kọ́ra kùtùbà mi ní àwàlá. wàlá kàtàbà wà má kọ́ra kùtùbà mi ní àwàlá kàtàbà. anábìlá sáájú. ìmáàmù madrasa tí. ilé ẹ̀kọ́ kan bá ń bẹ̀ láyé ilé ẹ̀kọ́ tó gbà wájú ilé ẹ̀kọ́ tí anábìwá Muhammad. ìmáàmù madrasa tí. tanzilu a wà má kọ́ra kó tó bá mi ní àwà lákàtà bá wà má kọ́ra kó tó bá mi ní àwà lákàtà bá. tanzilu alimuha. tanzilu alimuha. àfọ alẹ́ ẹ̀kọ́ tiẹ̀ àti sámà àtòkè ọ̀run ní ti ń sọ̀kalẹ̀. tanzilu alimuha. jìbìrìlù ní ń kọ torí wípé wà má kọ̀ra. kó tó bá mi ní àwàlá kàtàbá wà má kọ̀ra kó tó bá mi ní àwàlá kàtàbá. anábì ọ̀ka jẹ́ àkárí. sallallahu alaihi wasallam wà má kọ̀ra kó tó bá. kò gbéjì àkàkáwájú rí. mi ní àwàlá kàtàbá. kò sì fọwọ́ ẹ̀kọ́ kan lẹ̀ rí. sallallahu alaihi wasallam. gbogbo nǹkan lọ́lọ́run sì fi máa. wàlẹ̀ bíi bá a sáfìlì. سبعين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل وإن كانوا من قبل لفي ضلال مبين bọ́lọ́n ti sànẹ́bí wa muhammadu sallallahu alayhi wa sallam ike ọlọ́run kọ́ ma bá síwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam a fi tọrọ ọ̀ma lọ́dọ̀ ọlọ́run èyí tó ti fi mọ̀ wá má jẹ́ àgbàgbé ọ. sanukuri uka falata nsa illa ma sha Allah innahu ya'lamul jahra wa ma yakhfa. adúpọ̀ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah ọba tó fi àánú rẹ̀. tó fi síjú ìkẹ́ẹ̀wò gbogbo ẹ̀yin bàbá wa látara oore tọ́lọ̀ ń ṣe fún yín torí náà pọ̀. ibi ọ̀pọ̀ sí náà ni ẹnu àsìkò tá a sì ń lé ọlọ́run ò sì jáàyè yìí ó kọpa ayọ̀. alhamdulillah. naa ẹ̀ náà ń jẹ́ gbígbàdúrà kódà bó bá jẹ́ pé ká máa kọ́ ọmọ ọmọ kọ̀ọ̀kan máa wá tí rọmọdánù ọmọ yẹn tí èpè ní kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run fi kẹ́yìn. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilah. orin náà ọlọ́run mẹ́jọ bàjẹ́ o. àmín. ọmọ àlùbáríkà tí wọ́n wá délé àti gbogbo àwọn tí wọ́n kun lọ tí sẹ́ náà fi jù sí àlùbáríkà yẹn máa pọ̀. àmín. ọlá àti tóbi ọlọ́run. àmín. tọ́ ibi tí a ti sinmi. ona náà níbi ọlọ́run ti ní wàyílá àdìní àkáhùn mùhúdà. wàyílá àdìní àkáhùn mùhúdà. ọlọ́run ní bá a ṣe rán Núhù sáwọn èèyàn rẹ̀ òun lọ̀rọ̀ tọ́lọ́run sọ ọ́ bọ̀ ọ̀rọ̀ ni ó ń sọ fún wa aleyhi wa salam. a sì sọ pé mi a bá sọ Núhù ní hmm. máa ná àlá nafsi yìí ni òun la fi sọ nínú hù lìtúlì máa ná àlá nafsi yìí ẹkún tí máa ń sun pọ̀ òun ni wọ́n fi sọ bẹ́ẹ̀ lè jẹ́ noa sàkáání òun àtànábì ádámà alayhi kurunu ni ẹgbẹ̀rún kan ni. ẹgbẹ̀rún kan ọdún ni láàrin òun àtẹnutọ́ tẹ̀lé ọ̀n fẹ́ jẹ́ pé àárín sàkáání ànábì kan sí kan bí ẹgbẹ̀rún kan ọdún kọ̀ọ̀kan ni àárín tànábì Ìsá sí ti ànábì wa Muhammad ní òpẹ́ ẹgbẹ̀rún kan òun ọ̀pẹ́ ẹgbẹ̀rún kan tán. kò pé. gbogbo gbogbo ẹgbẹ̀rún kan ọdún tá a wí yẹn mọ̀ mọ̀ gbogbo ẹgbẹ̀rún kan ọdún òun ló jẹ́ pé aláṣẹ̀ríyá tẹ̀lẹ̀mínà làákì ni làwọn èèyàn wà la fi sọ fún wa pé tí wọ́n bá pẹ́sìn wo làbáláyé ìsìláàmù ni ìsìláàmù ni ètò kù lẹ́yìn ìsìláàmù sàǹbáyé ni ọlọ́dọ̀ tí yín ní ibi tí a kìíní tọpa tó jòpá wá sí ń bì í. Mm tẹ́ pẹ́ bọ lẹ bá ẹ lè máa pẹ́ bọ ní àbáláyé ṣùgbọ́n pilẹ̀ tọ́lọ́hun ti dáyé gbogbo ẹgbẹ̀rún kan ọdún tá a kà látòrí ádámọ̀ lórí tá a fira ádámọ̀ orí ẹ̀ ní ọ̀sẹ̀ bọ̀ tẹ́ dórí núhù. títí tí. tó fi ń wá ń dórí àná nígbà tí ó ní wùlọ tán tanabi Ibrahim ń dé ní bọ̀rìṣà ń dé alayhi salatu onígbààyè tó fi di pé gbogbo omi túfánù tí tó ti kó gbogbo nǹkan lọ tátẹ́gùn fẹ́ sí i táwọn èèyàn ń rí i. òun ló ṣètọ́nù fi ń sọ fún wa pé látàdàrú wa àtàkùn. wàlá tàdàrú nà wà dán wàlá sùwà àwọn wàlá yàgòsà wáyà àwọn kọ̀ọ̀dà sọ̀rọ̀. ẹ má gbàgbé ẹ má gbàgbé àwọn ọlọ́run yín táwọn bàbá yín máa ń sìn nù. èṣù ni ló júwe aburú fáwọn èèyàn. anábì noah. aleyhi salatu wa salam. ó lo tiẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní kọ̀sẹ́nìkan tá a fi gbogbo ọmọ kọ̀ọ̀kan là ń rán nábì kọ̀ọ̀kan sí àdẹ́nìkan fúnra gbè àsìfẹ́nìkan lẹ̀ fúnra re. Allah. ká lè mọ nínú tá a tún ṣe ni pé wàyílá àdìní àkáhùn húdá. wàyílá àdìní àkáhùn húdá. àwọn ìran ádáwá aràn ọmọ àyà wọn húdù aràn síà. húdù yìí náà sì rèé láàrin òun ẹ̀. àtànábì nùhù bàbá bíi méje níbẹ̀ láàrin wọn. àdáwà èèyàn gan ní jẹ́ àd ṣùgbọ́n nítorí pé bí ọ̀tẹ̀dó òun ni a fi sọ lóko lódì ìran bá a bá pè ní a tá a jẹ́ kó sọ̀ráfà ismu kọ̀bílà ni. ìlú yìí ìran mẹ́tàlá òun ni wọ́n ń gbé bẹ̀ ìlú adáwa ṣùgbọ́n wọn èégbèlú wọ́n máa ń rìn kiri ni. àwọn èèyàn náà sì máa ń sọ ọkọdọ wọn nítìtorí pé nínú ìlú wọn ilẹ̀ tó tó jẹ́lẹ̀ ọlọ́ràá ọ̀wà ń lù wọn. ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n hù lọ́lọ́run fi bínú sí wọn ọlọ́run fi sọ ọbẹ̀ dahoro. ẹ ń bá rìn nílẹ̀ lárúbáwá díẹ̀ ọ wà lálàfo ìlú kẹtẹ́ pè ní adramaut sí sham sí yemen ládùúgbò yemen ni. o sa ni wọ́n máa ń bọ. ọlọ́wọ́n ò sì fiánlẹ̀ ọ̀ràn àyàn sí i ọlọ́wọ́n níwà ìlà àádínní àkàwùm húdà. wà ìlà àádínní àkàwùm húdà. ọlọ́wọ́n láàárọ̀ sí àwọn ìran àádáwá ṣé àdìgan tọ́tẹ ilẹ̀ àádáwá dó nínú àwọn ọmọ sáàmù tí ń sọ ọmọ núhù ni. Allah àwọn míì sì gbà wípé òun gangan áádì yẹn ọmọ áùsì tàbí hiwas ni tọjọ ọmọ iram ọmọ mashalih tóun jọ ọmọ arfakshadi ọwọ arfakshadi lọjọ ọmọ sam tí sam wàá jọ ọmọ nuhu aleyhi salatu wa salam. àrọmọdọ́mọ anabi nuhu ni wàyílá àdínní àkọ́hùn múdà. ọlọ́lẹ́ni tá a wá rán sáwọn ìran ádáwá náà lọ́mọ ya. wọn húdù. kọ́lẹ̀ yá kọ́mi ibùdó. ìjọ́mọ àyà tọ́lọ̀ ń wí ń bì kì í ṣe ìjọ́mọ àyà tẹ̀sìn nítorí pọ́ọ̀sà làwọn ń bọ kò lè jẹ́sìn kò lè jẹ́sìn àṣẹ àháhùn mínà nàṣàbì ni mínà nàṣàbì nínú ẹbí ni tẹ́lẹ̀bí ni. ẹni tẹ́sí èèyàn ọ̀bájọ́ papọ̀ ayé ìpè mára ẹni lọ́mọ ya nínú òbí ni nítìtorí pé húdù ibi tó ti mọ̀ pé inú òbí ni sẹ́ẹ̀pádà wa tọ́sẹ̀ wọn nù húdù gangan fún rẹ̀ ọmọ abdullahi ni abdullahi babẹ tabdullahi wa jọmọ rọbá rọbáwù jọmọ jàlúdù jàlúdù wa jọmọ áádì. Mhm. ìpìlẹ̀ aditọ́sẹ̀lẹ̀ adáwálẹ̀ tádì ń wájọ ọmọ iram bá a ṣe sọ lẹ́ẹ̀kan tó iram jọ ọmọ sáàmù tí sáàmù jọ ọmọ nùhùn. lọ́lọ́run fi ni wà á dín. àdínní àkọ́wò mú dá. ìjọba ìyá tí ń bẹ́ẹ̀ nù ìjọba ìyá ti násàbù ní ti bí. bí ti sẹ̀ wọ́n kalẹ̀. kì í ìyá ti ẹ̀sìn. torí tó bá jẹ́ tẹ̀sí ni ajẹ́ pé náà ni wọ́n jọ ń jọ ń sìn òun ò ní jó jìṣẹ́ mọ́ fún wa tòró sàlàwọ́n bọ́ ọlọ́ọ̀lá aránsí wọn àháhùn mùhúdà ọmọ ìyá wọn tí í ṣe anabi Hud. kọ́lá ohun tánàbí wúdùn sọ fún wọn náà ni pé yá kàwọmi ibùdóláhà. ibùdóláhà. ẹ̀yin èèyàn mi ibùdóláhà ẹ rí i pé sẹ́kàn náà la fi ráwọn ànábì ọlọ́run alhambiya alamanhajin wahid. alamanhajin wahid. ìlànà ẹyọ kan náà la fi fún wọn. kọ̀ọ̀lá yá kọ́ mi ibùdóláhà. ohun tá a fi rán gbogbo wọn náà ni pé ẹ máa sin lọ́hùn kọ́ láyà kàwọ́mi bòdó lọ. pé ohun ni pé yìnyín nítorí pé bí rẹ̀ ní á. ibùdó ọlọ́run ni ẹ máa sìn ìmọ̀lá kan nílé ìlà inú àfàlà tàtàkó. mi ní ìlà yìí lọ́ba mi. ma lakum min ilahin ghayruhu. kílẹ̀ ní sin ọlọ́run sí. nítorí wípé ma lakum min ilahin ghayruhu. ó dàbí ìgbà pa àbí bí wọ́n bi léèrè kó ní a máa sin lọ́run kúrò tó fi pọ́ lọ́run lò ní ká máa sìn ọwọ́ à ń fi gbólóhùn dá wọn lóhùn ní pé sẹ́ẹ̀tún. báàlàkùn mi ní ìlà ìnàkọ́ ìròhùn. sẹ́ẹ̀tún lọ́ba mi ìtàn ẹ̀ lè sìn lẹ́yìn ẹni ẹ lọ bá mi lámúyàkún làkún ìlà ń rèrò ẹ lọ́lọ́ mi lẹ́yìn ẹ̀ àtàyẹ̀sà yìí kàmí kún àyàkún nà màbúdá tá a pè torí ẹ̀ ló fi tọ́ka ẹ máa sìn. mọ́làkún nílé ìlà ìnàkà èrò ẹ lọ bá mi tẹ́ ẹ lè sìn. lẹ́yìn ọlọ́run afala tatakuna afala tatakun istifamu nkari ni kí ló ṣe yín báyìí tẹ́ ìgbọ́n nǹkan yìí anika máa ń sílẹ̀ ẹsẹ̀ béèrè pé kí ló dé tẹ́ fi sí ẹ lọ́lọ́ mi. afala tatakuna ẹ wà nípa yọ ọlọ́ni. ẹ wà níbẹ̀rù ọlọ́ni. afala tatakun. afala tatakun. bánabi bánabi udu bóyá sọ fún ọtán kọ́ lálìmọ́láwù ládìí nàgàbàrú mi kọ́ mi. àwọn tí wọ́n ríra wọn tán tí wọ́n ríra wọn dá àwọn tí wọ́n gbà pa wọn ní kò dé ìjó ọ̀kẹ́ bíi ti kẹ́. àwọn ni ó dá sọ̀rọ̀ pé. ọlọ́ọ̀lì màláwù lẹ́bí iná kábàrú mi ń kọ́ mi. ṣé ìyá kẹfẹ́rí nínú àwọn èèyàn. iná lánàá wọ kàfí sàfáàtì. wọ́n wá wà ànábì wúdú pé bẹ́ẹ̀ ànábì wúdú pé bẹ́ẹ̀ lọ́gọ̀ tó. kọ́ apá àlọ́lọ́ mi tá a máa sìn ju ọlọ́run lọ. iná lánàá wọ kàfí sàfáàtì. kò sí ń tá a rí tá a rí

àná àwọn ọmọ ànábì ní ráàyè náà ọlọ́ni látàkùn lò ráàyè zuru náà wàásùmá òun. ẹ má tún pa ànábì ní ráàyè ẹ má túmọ̀ ẹni. yá àyíwá làdínà àmànú. èyí tẹ ilé gbàgbọ́. látàkùn lò ráàyè ẹ má pa ànábì ní ọ̀dẹ ẹ má pé ráàyè náà ìtumọ̀ ọ̀dẹ ni ẹ bá pàdé mi bẹ́ẹ̀ máa. wàkúlù dúró náà wàásùmá òun. tẹ ẹ bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ yà máa pé ń furu náà gbójú wò wá. wásímà ń. gbọ́n n a sọ. wàlélẹ̀ káfíìrì náà dáàbò mọ̀hẹ́. ọlọ́lá fi kèfèrí lẹ̀ pẹ̀lú ẹ̀dẹ̀ àbùkù wọn tí a máa ń pè sáwọn ànábì ọlọ́yẹ fi hàn lẹ̀. àdáàbò mọ̀hẹ́. ìyẹ́ alábùkù náà ń bẹ tá a pèsè dẹ̀. torí pé dẹ̀ àbùkù náà ní bẹ lẹ́nu wọn. tí ọ̀tẹ̀ tí ó fà tẹ́tẹ́ dì hmm. ah, ọlọ́run wọn bá rẹ ti. iná lọ́nà kàfí sàfàhàtì. inú ẹ̀gbọ́n lọ́wọ́ yìí àárí ọsí nǹkan kan ju pé wọ́n húdù ọwà nú ẹ̀gọ́. wàyí ná lánàá lọ́nà kàmínà lè ká bèbè. kódà kèrèsè ẹ̀gọ́ nìkan lọ̀rọ̀ ẹ bá ṣe ń wọ̀ yìí. lánàá dúnúkà. mínà lè ká bèbí náà. mínà lè ká bèbí náà ọ̀dọ̀ àwa lójú àwọn amàmàdájú nínú èrò wípé inú òkúrọ lọ wà. kọ́lá yóò kà omi lẹ́yìn sábì sáfà àtún. àwọn anábì ọlọ́run ò ní gbà mọ́ra. anábì wúdù ní yá kà omi ẹ̀yin èèyàn mi láìsà bí sábà tún. ọ̀sẹ́gbọ̀n kan bí ti ń wulẹ̀ ọmọ kọ́ wà lára mi. wàlákínní rọ́sùlù mi rọ̀bìlì alamin. gbogbo àti èèyàn bá ti pàtàkì ẹ̀sìn ojú ẹni tí kò yé láti lọ́nlọ́ni hmm. ẹ̀ ń bá ti lóhùn ọ́ pàtàkì ẹ̀sìn ojú ẹni tí nǹkan òye wọn máa fi wò. wọn ní òwà sífíláìsì. ẹ pé léyìí àwọn tí ọ̀làjú. ọ̀làjú máa sí. bàbá alájú ni kó pẹ́ ẹ̀sìn lọ́wọ́ a máa múra sí. kò sẹ́ni tí ó mójú tẹ́sìn tí wọn ò ní máa júwe ẹ̀ pé kò sí kínni. ọ̀làjú òríran nǹkan òye kọ̀mọ́ bí ṣe ń lọ. olójú dúdú. ó mọ̀ pé béèyàn bá ti ìbádé bí wọ́n fojú ẹ̀ wo òun náà ń ń dọ́gbọ́n ni. ọ̀ndọ́gbọ́n kan ma wọ́n lè ha pé bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ ló lè ṣe ń ṣẹ̀sìn tiẹ̀ dáa bẹ́ẹ̀ bá lọ wò bí tí ń ṣe kọ̀ bá bọ́lọ̀ sí gbé kalẹ̀ o. Allahu Akbar. ẹnu kọ́ máa kọ́ máa dọ́gba sí i. téèyàn bá ṣe é bó ní nǹkan ṣe mú a ẹ̀gàn wọn fi sọ ẹ̀gàn wọn ìka. wọ́n ẹni tí ò ríran tí ò ríta. kọ́lá yá mi lẹ́sà bí sàfà tó. nítorí pé làákà yẹn ni tí ọ̀mọ̀nà lọ́lọ́run ọ̀kọ̀ọ̀kọ̀ gbà hmm. yóò wá máa rí ntọ́ da sí ti ọ̀dà. sí ti ọ̀dà gba làákàrí ẹ̀. lẹ́sà bí sàfà tó. alábi wúdù ní lẹ́sà bí sàfà tó ẹ̀gùn sí lára mi. walakinni rasulun òjíṣẹ́ ọba tọ́da gbogbo ẹ̀dá ni ẹ má fẹ́ ẹ má fi ẹ̀sùn ẹ̀gọ̀ ẹ má yìí kàn mí òjíṣẹ́ ni mo jẹ́ fún yín. mẹ́rọ̀ bílẹ̀ alàmì. mẹ́rọ̀ bílẹ̀ alàmì iná látọ̀dọ̀ ọba tó gbogbo ẹ̀dá o. ọlọ́dẹ yìí gan. tó dá yín. ọba lè kòkò mùrìsà láti rọ̀ bí. ǹjẹ́ ẹ rí ẹ pè mí. ọba lè kòkò mùrìsà láti rọ̀ bí. ó kọ́ ẹ rí ẹ sọ mí. èyí àfihàn mi lèmi ọ jẹun bá lẹ́kùnkùn rìsà láti rọ̀bì. gbogbo sí ọba mi fi rán mi ń jẹ àwọn anábì ọlọ́run mi ẹ ṣe rínu. ẹ wọ gbà ẹ gbógun tàdé bí òṣùpá tó bá gba àbí ọ̀tún mi gba jáde. ṣe mọ̀ pé bẹ̀rù tó lágbára ni. bẹ́ẹ̀ni bàbá. gbogbo ohun tẹ́ ẹ rí kẹ́ẹ́dẹ́wò alẹ́ àná àtúrúkà hadal amọ̀ lójú ọ̀nà kí n má fi bá ń tí mò ń ṣe yìí lọ mọ́ tí n tún fi sọ nǹkan míì lá àtúrúkà eh, eh. èyí àfihànmi náà lèmi ọmọ jẹ́ àtá yòòdù ìrọ̀hùlọ títọ́ lọ́wọ́n bó fífi tí àfihànmi hàn sí yín tẹ́fì mọ̀ pé kèsè wẹ́gọ̀ọ́. aw ahaluka dunahu tàbí tí tí ó ti wípé ẹ̀mí mi tán sí dúnàwú tí nǹkan ò sì ní sẹ̀sìn. nǹkan ò sì ní sẹ̀ wọ́n sì tán bíi amúríkà máa alẹ́ ìka gọ́bọ́dọ̀ tún. àwọn ànábì ọlọ́run èyí gbà kí nǹkan kan tán pẹ̀sìn ọlọ́run. wallahi lan yasilu ilayka bijam'ihim hatta wafada fi turabi dafina. bàbá rẹ̀ ló fi léhùn ló fi ló fi dùnnú Abu Talib ńgbà nǹkan lè. wallahi lan yasilu ilayka bijam'ihim. حتى وفد في التراب fasida fàṣídà bí ma aleika àlẹ́yìká gọ́dọ̀ dọ̀tún. ìfẹ́ yà lọ ni. wà bù sí ríbi ìdáka wà kọ́ra mi ka oyún náà. àwọn ànábì ọlọ́run wọ́n máa ń láyà bí kìnìún. ṣàjá ọ fún akin ọlọ́run máa ń fún alákin nínú àwọn àròyìn tọ́lọ́run fún ani nǹkan ti wuli ó le tó ọmọ ńlá kan anabi nuudu anabi hudu. ubali kukumu risalati rabbi. iṣẹ́ àfihàn mi lèmi ọ̀jẹ̀. wàhánà alákòmù náà ṣe hàn ní àmì. ẹ mo kọ mi ni ó kọ mi kéè ten down. nọ́ọ̀sì hun lèmi. nọ́ọ̀sì hun o àmì. si. nàṣíà tẹ́ ẹ bá pè mí bẹ́ẹ̀ wọ́n da o ìwà ọ̀rọ̀ ò sí mi débi pé pé ẹ̀ka mi kò purọ́ àmínú ẹni ó ṣe fàyàbalẹ̀ sí ni mi nínú tọ́lọ́ máa ń ṣe fáwọn ànábì ọlọ́run lọ́wà wọ́n máa ń ní àyàn máa ń ní ọmọ jẹ́ tá a ní fàyàbalẹ̀ sí nasihun àmín òun ni mi. واجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء فاذكروا آلاء الله لعلكم تفلحون ọlọ́run tún tẹ̀síwájú. àwọn àjíbù tún. sọfẹ̀ sẹ́yìn lè mọ̀ ni. èwo lẹ̀ rírí. jẹ́ àkómúdìkìrù mi rábì kún mọ́ aláàrọ̀ ní mi kún mi yóò dúró kún. débi wípé à ń já àkómúdìkìrù mi rábì kún. kírántí ọlọ́run ọmọ sọ̀kalẹ̀ fún yín látọ̀dọ̀ ọba yín ẹ̀ mọ̀ pé fẹ́ ni alárajùlí mi ń kó lè yọ̀ǹde wa kún. bí ìrántí ọ̀hún ọba wa máa ń wá àgbẹ̀lérí ara àta aláàrọ́jù ni nǹkan ìbára yín ni wúdù ah, ah. tá à ń sọ ìrántí kalẹ̀ fún. lè yóò dìrọ̀ kan. kò sí ní nǹkan tó béèrè lọ́wọ́ yín kò béèrè owó kò béèrè nǹkan kan lè yóò dìrọ̀ kan. kó lè máa fi kìyìn lọ wadukuru idija alalakun lafa mi ba di nkan mi nuri. ja'alakum khulafa ka omi qaumi Nuhin. ọlọ́run kẹyìn ebá wọn kan ní bánú wù bọ̀ tá a parẹ́. àwa kẹyìn. ja'alakum khulafa min ka qaumi Nuhin. àṣẹyìn lẹ́ni tí ó máa kù lẹ́yìn àwọn èèyàn àwọn tá a parẹ́ nù wọn ni tàbá wọn tá a wàzádàkùn fìlùkọ́lùkì bàstọ̀. inú ta tún wá fi dá yín lọ́lá. wàzádàkùn fìlùkọ́lùkì bàstọ̀ ta. ẹ̀yin la jẹ́ kẹ́ ẹ fi ìrìgbà. tẹ́ ẹ fi ìrìgbà nínú gbogbo ẹ̀dá tá a dá ẹ bá a ṣe ń lóore débẹ̀ ni. Ah. kí a ló ṣe yí. fàdíkùrú aláàlọ́yè làálàkún tó ooru ẹnìkan nù yẹn á dá wá ọgọ́ta àgbọn ni. nígbà ẹ bá ka ọgọ́ta àgbọn lẹ́ẹ̀ bá mu látẹsẹ̀ lẹ́ẹ̀tò kórí ẹ̀ ọgọ́ta nítorí ọ̀fíìsì lóhùn. ó fi sún ọ lónìí pé ah, oore lè lè nà. kí lẹ tún kí lẹ kí lọ tún kàjú ká ọmọ júwe ọba tó da yín bẹ́ẹ̀ kẹ́ ẹ máa sí lọ. Ah. ọlọ́run lè bá wà láṣẹ yín bẹ́ẹ̀ orí ọ̀kan nu wọn bí àti bàbá ni ah, lórí àmà wọn bí kú bá rí mà ní. wàsádà kún fílẹ̀ kálí kí bá sọ́ọ́. ebi ló wà fún àwọn kútu wí ọlọ́run la lé ẹ̀yìn kún. pásítọ̀ ta. pásítọ̀ na ajẹ́ fìrìgbà. ala ala alama ilalakun tubule o. ọlọ́run ní ala alama ilalakun tubule o. ọlọ́run láwọn àdẹ̀rà mi ẹ̀ rántí ẹ̀. Allahu Akbar. bẹ́ẹ̀ mọ gbogbo ẹ̀ ìfínsàrólé àwọn èèyàn ní ìdẹ̀ra kan. èyí nǹkan tó ń dẹ̀ra. alibasita tufela halki bá a ṣe dá yín tẹ́ fìdígbọ̀n àjẹrà kan ní. fàdíkùrú àlà àlọ́ ìlà àlàkùn tó fúnlẹ̀ o. ẹ ká máa padà síbi ọ̀rọ̀ wọn ọlọ́run sọ àjùlá lọ. àmì o. ọlọ́run ní ẹran tí o. bọ́lọ̀ ń bá sọ̀yún náà fún àwa náà mẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀. bí ọ̀ bí ọ̀ sáádà wa bá sì tàta ọ̀sádà wa áfíyàtà àlàáfíà tí kálukú wa náà ń gbé kiri tí ọ̀fà ìṣẹ̀ṣíá ọjà arántí ẹ̀ ká máa fi sìn ẹlòmíì ẹ̀wọ̀n tí fàlàáfíà rẹ̀ ṣe ntí ọ̀dà nílò fún kọ̀mọ̀dẹ̀rọ̀ ọlọ́run ni èèyàn máa ń fàlàáfíà tọ́lọ́run bá ṣe fún yàn èèyàn máa fi sílọ̀ ni o. èèyàn fi sílọ̀ fún yín àṣẹdẹ̀ra fún yín fadukuru alalayi lalakuntunlehu. alhamdulilayi rabbil alamin. wàyà fáwọnì bímọ ìdọ̀tí wa kọ́lé wàyà fáwọn kùlà mùsàmì wà rọ́wì wákàtí báwù wà nàìjíríàwù bísàmì wàyà fáwọn kùlà mùsàmì wà rọ́wì àmín. ṣé yóò jama àbí yóò kí ọ̀pá kejì tiẹ̀. alhamdulilah ìdáhùn sí ìbéèrè yẹn ni pé béèyàn bá bá rákà méjì nínú òrùn ẹlẹ́kejì lọ́ba ẹlẹ́kejì lọ́ba nínú òrùn tàràwẹ̀ wọ́n ti wá sálámà yóò dìde òun ó kí ọ̀pá kan tiẹ̀ padà yóò fi pọ́pá méjì yóò wá lọ bá wọn lórí tí ọba bá wọn tí ọba ń kí lọ òní jẹ́yọ kan ní òkè nítorí kéèké ṣe wítìrì láwùtara ni fi yawmi wahid aw fi lailatin wahida àyè kí wítìrì méjì ní alẹ́ kan yóò fọpá kan lé títí ẹni ìjẹ méjì yóò wà lọ́jọ́ ìwọ̀n náà. ṣé ká dáwọ́ ká dáwọ́ lẹ̀ nínú ìrun dára. ìdáwọ́ lẹ̀ lónú ìrun kò dáa èyí tí ò fi dáa ni pé rasulu karim sallallahu alayhi wa sallam ó ní sọ́lù kama ra'aytumuni usalli. bẹ́ẹ̀ bá fẹ́ kírun yín bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun ní kẹ́ẹ̀sì kì bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ṣe ń kì bẹ́ẹ̀ ní kẹ́ẹ̀sì kì nínú àkọọ́lẹ̀ tá a sì rí tó tẹ àwọn tá a ń rí gbà lọ́dọ̀ àwọn tí wọ́n bá láyé ó sọ fún wa pé àwọn máṣára àgbáríjọ àwọn ànábì ọlọ́run ní táwọn máa ń ṣe ni wípé nínú táwọn máa ń ṣe ni pé a máa ń gbé ọwọ́ ọ̀tún lérí ọwọ́ òsì fi sọ́láàt lórí irun ó fẹ́ pé kèsì ìkìdá tànábì tí a nìkan ó ní gbogbo àgbáríjọ àwọn ànábì ọlọ́run àkọọ́lẹ̀ sì fi rẹ̀ pé kánà rasúlù sallallahu alayhi wa sallam aṣíwájú ẹ̀dá bí tí máa ṣe ni pé tó bá wà nù òrun yàdà yàdà òlì yumna àlàyé yóò gbé ọwọ́ ọ̀tún lérí ọwọ́ òsì lórí ìrun bẹ́lẹ̀ yẹn bá ti jẹ́ súnà rẹ̀ gbogbo ẹni tí ó kírun tó fẹ́ gbarú ládàá rẹ̀ òun náà kì bó ní kásìkì tòró ni sọ́ọ̀lù kàmàrà àìtùmú ní. ùsọ́ọ̀lì. àdéhùn tó aniládùúgbò wa ń bì ni pé mọ́sàbí màlìkì tí tí wọ́n mú wá tó fi dọ́dọ̀ àwọn tí wọ́n gba ìsìn dọ́dọ̀ wa ń bì. wọn ọ̀rá rákọ àkọọ́lẹ̀ gbogbo tí àti ẹnkọ ní mọ́sáàbí màlìkí wọn àkọ́ pé tá a bá wà náà ró ká fọwọ́ ọ̀tún rí ọwọ́ òsì pẹ̀lú bó ṣe rí nínú tí àti wọn kà òun náà ni wọ́n ṣe ń kírun gbogbo tí àti wọn sì kọ lójú ọ̀nà màlìkí màlìkí kọ́lọ́kọ́ àwọn èèyàn ni wọ́n ń nínú gbogbo tí àtọ̀jẹ́ mọ́sáàbì màlìkì pátá ẹ̀mú ètò kéré ni lùsùlẹ̀ àwàlíyà ni àsìmáwí ni alari ni ẹ̀nzíà ni rìsálà ni mọ́kútàsọ́rọ̀ àkàlílì ni mọ̀dáwánà kúbúrọ̀ wọ̀ṣúgùrọ̀ màìtútì àgbógbó tíra tí wọ́n kọ lójú ọ̀nà Imam màlìkì wọ́n kọ ni àtàwọn ètò súnmọ́ ni mọ̀dáwánà wọ́n dà wánà ni ètò súnmọ́ wọ́n dà lẹ́nu ẹ̀ kèsì pé màlìkì lọ́ fi ọwọ́ ara ẹ̀ kọ́. ntí Imam Maliki kọ́ wá rẹ̀ ni ní Muwatta Muwatta Maliki òun ló jẹ́ ntọ́kọ àdìsí ló si sàábẹ̀ bẹ́ẹ̀ bá lọ bá wo báàbù kíkí tọ́kọ ọ̀nbẹ àdìsí tí mo sọ wà Maliki gangan wípé a gbé òsì á gbọ́wọ́ ọ̀tún wa lérí ọwọ́ òsì ni. ṣé pípẹ́ ní ìforíkanlẹ̀ ìgbẹ̀yìn sọ dára. gbogbo ìforíbalẹ̀ òun ni ààyè téèyàn ti lè bẹ lọ́wọ́ ó sì wà nínú àwọn nǹkan tí ìmọ̀ọ́mù yẹn máa súnmọ́ lọ́hùn bàbá kàkún pẹ̀lú àdìsí ànábì tí kan náà sàbẹ̀ sọ fún wípé mo fẹ́ ìwà ànábì mọ bẹ lọ́n kí n jẹ́ sóbà rẹ ni tí ó bọ̀ ọmọ jókòó nínú àlìjánná níta ànábì sọ fún ni wípé àìní bí kẹsàrà ti sujud nítorí o béèrè wọn ó ṣe é ṣe ṣùgbọ́n fi mí máa forí kanlẹ̀ pọ̀ fọlọ́run fi rìn mí náà lọ lórí gbígbàdúrà rẹ̀ kí wọn náà rí pọ́ùn forí balẹ̀ fún ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà ó dẹ̀ wà ní àkọọ́lẹ̀ pé ìforí kanlẹ̀ nínú ààyè tí gbígbàdúrà tó ti súnmọ́ àyàn ni àwa gbọ́dọ̀ wá sa ìkan lẹ́sà ká sọ pé ètò ọba kàn òun láti máa pẹ́ gbogbo ẹ̀ náà láti lè ṣe àdúrà kì í ṣe pé wàá dọ̀ràn yẹn ká pé wọ́n ti á máa pé àyọ̀pẹ̀ níbi ìforíbalẹ̀ kan yẹn bá a ṣe lè ṣe tọ́ba jẹ́ pé irun téèyàn dá kí fún rẹ̀ tọ́jẹ́ náà filẹ̀ tó sì wù pé kan lòun ó ti forí kalẹ̀ alimutatọwẹ amiru nafsẹ ẹni tí ń ṣe tata wá tí ń ṣẹ̀ṣẹ̀ àṣegbó rẹ òun la láṣẹ ọ̀rẹ́ bọ́bá wù ó lè pẹ́ ní foríbalẹ̀ kan bọ́bá wò ó lè pẹ́ ní foríbalẹ̀ àkọ́kọ́ bọ́bá wò ó lè pẹ́ rúkú lòun ó ti pẹ́ òun ló ní ìran ẹ̀ pé náfìlà ni kìí sọ̀ràn àyàn ṣùgbọ́n tó ajọ́ràn àyàn gbogbo ẹ̀ la gbọ́dọ̀ máa nà wá rẹ̀ a gbọ́dọ̀ pé torí tá a bá ti ń ṣe é pọ̀ lórí ìkan ọ̀dọ̀ràn yẹn kárẹ́rì tó sọ pé ìforíbalẹ̀ kẹ́yìn òun ni ká ti pẹ́ tí ọba yìí ti lẹ́rìí èyí gbára lé wallahu ta'ala alam wa sallallahu ala sayyidina Muhammad.